lè wá lọ sí odò ah. àìwò. ó kò jẹjẹ bẹ́ẹ̀. ẹ̀dọ̀ àìwò yìí gan-an gan-an ní ìwòsàn baálẹ̀ wà. bíbélì wọ́. sọgbọ́n gbọ́dọ̀ àgbọ̀wà gbogbo. gbẹ̀gbẹ̀ là ń gbóhùn àgbèrè. àtọ́lùwẹ̀lẹ̀. ó ní àlejò ọ̀rọ̀ tó wà lọ́dọ̀ ẹ̀ ní àyè wọ́n ní kò gbọ́dọ̀ ta. bẹ́ẹ̀ ni tó bá ilé ti ta ayé ló dé bí o òkú lẹlẹjà ta. ẹ bá sọ̀dà láàyè ni o òun nígbàgbọ́ ló tẹ́ ní ká máa sìn ní o ẹ mọ̀ pé àwa náà mọ̀ mọ́ pàtiwàtì àtẹ̀lé tẹ́ ní ká gbàgbọ́ ní o. ìránṣẹ́bìnrin tẹ̀ ń wo yìí ó ti dùn. mo pàṣẹ fún yẹ kọjú sí mi. wòlíì Michael kí ló dé tó ń di wa lọ́wọ́ iṣẹ́ wa ṣé báwa ò di ẹ lọ́wọ́. ó kúkú lẹ́yìn mọ́lẹ̀ lèmi mo ní mo pàṣẹ fún iná ọlọ́run kó jó yíká ní orúkọ jésù. jẹ́wọ́sù kiri sí i hùn ṣọ́ tẹ̀lé yín dé ìgbà yìí. ó dá mi lójú ó tẹ̀lé mi ó dẹ̀ ń gbé nù. kò sáà ní pọ̀ wọn ọmọ yẹn mọ́ tó bá yá. olúwa gbára lọ agbára táyà tọrọ forí balẹ̀ fún mi agbára ọlọ́run kò sóhun tálẹ̀ olórí burúkú ọ̀rọ̀ tó wá lọ àwọn ọ̀sẹ̀ tí ó ṣe ju wòlé àṣàyà lọ. ṣé lónìí tá à ṣe àjọyọ̀ mo tún yẹ kó tún wá ṣe irú èyí. ẹgbẹ́ yóò. ti náà bẹ̀.

yes gbàdúrà. bí gúnugún bá balẹ̀ ìgúnugún wa jọjú. báyìí lọ́kànnà kò lóore rẹ̀ wọ́n á jẹjọ. báyìí olùkẹ́lẹ̀ rẹ̀ bá balẹ̀ ìfọ̀kànnà wá kiri àbí afọ òrùlà bí bàtí bá ta lọ́wọ́ lọ sóde rẹ̀. wọ́n láyé gbọ́ o lóní ẹmú tèmi gbọ́ lónìí oríro lóní ẹmú tèmi rò olùgbàyà lóní ká gbà ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn méjèèjì gbogbo ara là fífi gbà ẹ̀ lọ́wọ́ ìṣàkóso.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 mo rí ilẹ̀gbìn mo rókúta fi ṣe mo rí iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà ògiri ìlànà mo rí ilẹ̀gbìn mo fi ṣe mo iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà. Ireland story. Yeah. A life I've got two sides. two sides. Sometimes it's more than polygon. More than two. Nothing is up, nothing is down. Floating on the road, confusion's what we see. Yeah. Sometimes it's more than polygon. Yes, sir. everybody has skeleton in his cupboard. Ó mọ̀ Àtìbà. He is an accomplice to Atiba's death. If Tabali handle Dada dáadáa, ó máa why are you so sure gbogbo àwọn kan tó ń kàkálẹ̀ fún mi ó ń rí bákanbákan lójú mi it doesn't add up. sir with all this evidence at our disposal if we can deal with him mercilessly he will confess to the crime. no no way ASP Dele Johnson. yes sir. a lè máa ṣiṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ń ṣe ń ṣe no we have to shun police brutality it is against the law a ní any right láti fi ìyà jẹ ẹni kankan mercilessly or otherwise it is for the court to decide a lè ṣe bẹ́ẹ̀ àwọn èyí tó dẹ̀ sọ wípé a ní àwọn ẹ̀rí at our disposal now tell me kí ni ẹ̀rí kan pàtó tó tọ́ka sí ẹ̀bẹ̀ dípé òun lọ̀daràn táwọn wa. thank you my superior officer. ẹni tá à ń sọ̀rọ̀ pa yìí ó ti ń ṣọ́ àdúgbò kan for good six years ìràwọ̀ abẹ́rẹ́ all of a sudden àwọn hired assassin wọ́n wá wá síbẹ̀ wọ́n strike and this same man was on duty that same day and he said he doesn't know anything can't you see it is crystal clear sir. nothing is crystal clear here nothing. àwọn ọ̀rọ̀ tó sọ kalẹ̀ hypothesis lásán ni look at me officer look at me. yes sir. ṣé wọ́n rò pé òru you're not thinking tí ẹ̀bẹ̀dì bá mọ nǹkan kan ṣé o rò pé o ti máa go off duty Proud to the time tọkọ mi ti crime yẹn ọlọ́pàá kì í mú olè ní gbùwọ́ ọlọ́pàá tó bá gba olè lọ́rùn ọwọ́ mú òun láyé máa kíkú iṣẹ́. mo kàn fẹ́ kẹ́yìn náà mọ̀ pé that man is our prime suspect. I know yes I know it is true mo mọ̀ pé right now òun ni prime suspect wa but the question I keep asking myself is what exactly will Ebedi gain from Kuti Atiba's death. and that is what we have to find out sir. catches it. Each time, everybody's a suspect. Mori legend, Morokuta fishe, Mori yekpe, Mogbogiri ọ̀gbẹ́ni nọ́ọ̀dọ̀dọ̀ èkó yàtọ̀ sí bank account tí ẹbẹ́dí ní ilé ìfowópamọ́ tó ń fowópamọ́ sí account mi ìwé lẹ́mọ̀ tó ní bóyá ní bank tẹ́yìn sanwó sí fún ẹ tàbí nílé ìfowópamọ́ sí mi. kò ní mi ṣé ẹ rí ẹyọ kan tá à ń sọ̀rọ̀ ẹ kò ní gangan pàpà tipátipá la fi mú ó ní pé òun ò lè lọ rè mọ tòsí báńkì nítorí wàhálà tó ń ṣe lórí owó tó ń ṣe wàhálà fún kó wọn lọ rí mọ́tò sí báǹkì mo wá sísè owó oṣù rẹ̀ sálárì méjì nínú owó oṣù rẹ̀ mo sísè méjì sọ́wọ́ kí o sì lè fi inú ara ẹ̀ ṣe bó ṣe lọ rè sí báǹkì tá à ń sọ̀rọ̀ ẹ̀ nù. ọ̀gbẹ́ni ọ̀kẹ́ iná ọlájí iná lójú ẹkùn ǹjẹ́ ẹ fún wa ní pàtó nǹkan tí ẹ̀yin mọ̀ tí ẹ̀bẹ̀dín fowó ṣe yálà ó ń kọ́lé kan pamọ́ síbi kan àbí bóyá ó jẹ́ ọlọ́tí àmupara tó lè máa náwó sí. ibi téèyàn ò sí ọlọ́run wà ń bẹ o kì í ta tẹ́tẹ́ kì í mutí kò yìí sí ìyẹn àlè tí ọ̀já la máa pè kò lè bóbe sọ̀rọ̀ bí ti wulẹ̀ ọmọ kò sí bẹ́ẹ̀ ọlọ́run kò sí bí ẹlẹ́dẹ̀ bí o kò mú bí bá sọ̀rọ̀ àmọ́ o ó ní nǹkan ẹyọ kan tẹ bá gbọ́ jẹun kó o kú o lè jẹ mọ́tò o lè jọ nídìílé ọlọ́run gbọ́ a sì máa fowó ránṣẹ́ paríparí ẹ̀ a máa fowó sóògùn ó fẹ́ràn oògùn títẹ a oògùn mẹ́lẹ́ o. bàbá yìí náà lají yàtọ̀ sí ìyàwó kan ọmọ mẹ́ta tó wà nílé tí ẹbẹ̀ dín gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàwó mi ìwo lẹ mọ̀ tuntun ni. ẹ mọ̀ lọ́nlọ́ fún un alẹ́ yàn ọ̀já. kọjá rárá kò lè bóbe sọ̀rọ̀ ojú kan làdé ẹ̀ máa ń ní bí ṣe ń bọ̀ láti ìsẹ́yìn báyìí ọwọ́ wa ló dé sí àtẹ́wọ́gbà gẹ́gẹ́ bíi pé àjẹ aláǹkó kan náà àjọkọlà a sì ń tọ́jú rẹ̀ àwa la máa bá bóbe sọ̀rọ̀ kò lè lanu ẹ̀kọ́ yàtọ̀ sí ìyá ẹ̀bẹ̀dé tó ń gbélu sẹ́yìn àti ẹ̀gbọ́n ẹ̀ tó ń gbélu ọ̀yọ́ ẹbí ẹ̀mí wò lẹ́túmọ̀ àti gbẹ́bẹ́ náà ń gbé. Hmm, ẹ ti parí ọ̀rọ̀ ẹ̀ ń tọ́nà ìyá àyàwó ó ti gbìyànjú ilé àná ẹ mọ̀ ìyá ẹ̀ ti ń bẹ ń sẹ́yìn ẹ sì mẹ̀gbẹ́ ẹ̀ ti ń bẹ lọ́yọ̀ọ́ bàbá ẹ̀ lókùtà ẹ̀ sì wádìí. níbo ni bàbá wọn gbé. Hmm, kò sí iná ìlà ìwà iná ìlọ jìrò ọdún náà ọdún ẹ lọ láti wọ́dọ̀ ẹ̀ lápadà sí ẹ wò mí ọdún kẹta rẹ̀ tí baba, ẹ ti kú kùrùsù kọ́ lọ́wọ́ fọ̀rùn kẹ́ bàbá ọ dá lójú dàdà pé ẹbẹ díò ní fi gbà kan bọ̀ kan nú bó ti sọ gangan bẹ́ẹ̀ náà ló ṣe rí. àwa ò bá yín jiyàn torí ẹni tó bá ń bá olókùn ọ̀ jiyàn òun ló ṣetán àti ràn lọ sọ́run àpàpàǹdodo àmọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ẹ ti pọnmọ tí ẹsẹ̀ yọ sílẹ̀ torí mò ń mo dá yín lójú pé ẹ̀bẹ̀ dímọ̀ nípa ikú tó pa olóògbé Kuti Atiba. irọ́ funfun ni irọ́ funfun tó jìnnà tó tọ́ ni ẹ̀bẹ̀ dí irọ́ ni o kò gbọ́dọ̀ dàrú ẹ̀ wò tó bá faṣọ rú ẹ̀ àṣírí ẹ̀ tù ẹ wò mí pa ilẹ̀ ó mu lákà yóò mu kí ni jẹ́ kí ni àná ẹ wò yorùbá yóò yé mi dáadáa. àlàyé tí mò ń jẹ́ kó yé ni pé bẹ́ẹ̀ ṣe ń wù àtà ń sọ dẹun amúlẹ̀ ni bẹ́ẹ̀ nìkan nù wá bá gbìyànjú àti dalẹ̀ ògùn ọ̀pá onísọ̀nù ó sì fawé ẹ̀rùn ń dè kò gbọ́ fẹ́ràn èyí èpẹ̀. bàbá ṣẹ́yìn ti gbàgbé pé kílẹ̀ tó pa òṣìkà ń rere ó ti bàjẹ́. Ah, mo fọ́ o ẹ̀yin gan wa tó fọ́ ń bù pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ yìí à ń sọ̀rọ̀ láka yíjà súnmọ́lẹ̀ ọkọ àrè kókòdò tí rú mi ní mi ní mi ní mi ní god of iron ah na ṣé ok ẹ jẹ́ kí n sọ yorùbá kó lè bá yé yín dáadáa ṣe rí oògùn tẹ́ ẹ bá ti ń rò lọ́kàn pé ẹ ti fẹ́ dalẹ̀ oògùn báyìí yóò sì bẹ̀rẹ̀ sí ní mú yàn bẹ́ẹ̀ bá ló ń gbọ́n tó ló ń sharp ṣáà ń gbádùn ọ̀rọ̀ mi tó bá ló ń sharp tó gbé òun ò fẹ́ òun ò ní wọ mọ́tò kò ní jáde ta tó bá fi síbi onírin jẹun síbi yóò sì sálé yín yóò sì gbàgbẹ́ kú God is work fast fast fast faster and eh, fast ọjà ara pààyàn eh, sharply sharp sharp king ogun náà lè tẹ́ kíra dáadáa o ogun yàtọ̀ sí gbogbo àwọn òṣàtò kú o he get strong mind ogun lè ju gbogbo tẹ́ǹtọ́ ìlọ. ògiri ìlànà mori leje, moro jìn mo Mori fi ṣe mo rí dúró ògiri ìlànà ògiri ìlànà. Uh, gentlemen, thank you for responding to my call. You're welcome, ma'am. Ìdí pàtàkì tí mo fi ránṣẹ́ sí yín ni pé tá ló bá ń lọ àbọ̀ máa ni. Oh yes. Pàtàkì jùlọ nípa ìwádìí ikú tó pa olóògbé Kuti tẹ̀ ń ṣe. Mi ò gbọ́ nǹkan kan látọ̀dọ̀ yín. Bó lẹ wa dìde? Ma'am, àwa ọlọ́pàá ò dáwọ́ ìwádìí wa dúró. À ń gbìyànjú lórí ẹ̀. A fẹ́ kẹ́ mọ̀ pẹ̀lú ìdánilójú pé ọwọ́ àbá àwọn àmọ̀kòṣìkà yẹn láìpẹ́. Ọlọ́run àfojú àṣebí hàn. Ọ̀rọ̀ ẹ̀yin ọ̀tẹlẹ̀múyẹ́. Ẹ mú kó máa ń lápẹ̀rẹ̀. Àṣà níbi tẹ̀tí báṣẹ́dé kílẹ̀ yín ti rí kílẹ̀ rí. With due respect, ma'am a ò ní lè ṣàlàyé fún yín ibi tí a bá ìwádìí dé ní pàtó nítorí pé ìyẹn lòdì sí iṣẹ́ táwa ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n very soon even sooner than you expect ọwọ́ máa bá wọn wọn á dẹ̀ fojú balẹ̀ ẹjọ́. ọlọ́pàá ọ̀rọ̀ yín ọlọ́pàá mẹ́nì mẹ́nì ìwádìí àìmọye ọ̀kẹ́ gbàgbèje ìwádìí tẹ́ ti ṣe bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ẹ ti bẹ̀rẹ̀ àròrí àrídìí at the end of the day aráàlú ò mọbi tó yọrí sí. mọ́mi wa a mú dá yín lójú pé eléyìí ò ní rí bẹ́ẹ̀ we are assuring you now ma. ẹ ẹ aṣọ mi. yes. okay please ẹ ṣáà keep me posted please do keep me posted. we, we beg to take our leave ma. ẹ ẹ jẹ́ kí ọmọ yìí ṣe yín lálejò. oh oh no please we're good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 ọjọ́ ògùn la máa bọ́ lọ́wọ́ àwọn tó ń pa gbogbo àwọn tó fẹ́ràn mẹ̀kúnnù lọ́wọ́ nínú ìlú wa yìí. kí ló rí o. Ah, kí ni mo rí tó fẹ́ sọ fún mi pé òsín nínú ìlú wa yìí ni tó jẹ́ pé gbogbo àwọn tó bá fẹ́ràn mẹ̀kúnnù lọ́wọ́ báyìí pípa ló máa pa wọ́n àwọn bíi Délégì wa Fúnṣọ́ Williams MK Abiola Kudirat Abiola Dípò Dínà Gani Fáyẹmí now it is Kútẹ́ Àtìbà. gbogbo àtàwọn máa tàmọ̀ tó ti ń wú látàárọ̀ but mo gbọ́ pé Gani Fáyẹmí ò fọ́ ọ̀rọ̀ rí kù ni. ọ̀ òbóyé ń sọ̀rọ̀ bí òpó ni tó bá yẹ pé wọ́n ní time láti ka biography Gani Fáyẹ̀mí wàá mọ̀ pé kò fọwọ́ rọ rí kú. kí ni gbogbo jágbajàgba òwèrè báyìí ni ẹ jọ̀ọ́ brọ́dà ṣé ẹ Ronaldo sódà tó Messi nìkẹ́ efra mẹ́wàá pẹ̀lú Ferdinand twenty ṣé wọ́n lè mú Messi ni ní Ronaldo tó jẹ́ pé ògógóró ni bàbá ẹ̀ mú kú Sabina ló padà díẹ̀. sí gogogo tèmi sí gogogo mi sí Ronaldo ṣe ẹ ẹ ẹ ta ló sọ fún ẹ pé ògógóró ni bàbá sí Ronaldo mu kú. ṣé ṣé ọmọ ẹni tó yẹ òun bá sọ̀rọ̀ sá you know nothing àṣé o tí ẹ mọ kankan. abolóyè rẹpẹtẹ lóòótọ́ ni. ìlà ah, ojú wọn ló máa fi dá wọn mọ. ẹ ẹ ẹjọ ẹjọ tẹ̀yin bá ti gbalẹ gẹ ǹjẹ́ kéèyàn gbádùn. ẹ àwa Chelsea nìyẹn ẹ fi ẹ lẹ fa wa. ẹ ẹ you know nothing ọmọ yẹn ọdún tí mo lọ fi lọ sí kíni biography of the eh, sport and newspaper twenty years ni mo fi lọ ka tí mi ò jiyàn wò rí kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí mi ò mọ̀. ó ti da àti gbà a pé ògógóró ni bàbá ronaldo tó mu kú ṣé bá gbọ́ pé ọkọ̀ tírélà òun ló pa bàbá messi. ta pé tírélà padà di messi. ẹ rárá headline ẹ̀ kí n ka details o. bàbá tó wà ní argentina ó wà ní argentina tó ń ọmọ kankan. ẹ bàbá rẹ adóòbá àti ẹmọ ògoro kú ọlọmọjà bímọ tó máa rán wa lẹ́wọ̀n. àbí o àbí o. yóò ta àmọ́ ló fẹ́ pa bàbá ẹ̀ sórí kàkà kí dáàdi Mercy kó lọ sí cell left left shoe left palm left bàtà ẹsẹ̀ òsì Mercy olóyè àmà lọ sùn cell. Thank <laughs> you ẹ jọ ẹ má bínú jàre ẹ gbọ́ nínú Ronaldo àti Messi ta ta ó ta ló mọ bá ọgbà jù. Mr Man ṣe ẹni Mr Ọpẹ́yẹmí. sọtán láti complete sport náà ti wá náà ti wá mi wá. you are under arrest. ah kí ló dé ẹ̀yin ká ìmọ̀ níwọ̀n èmi kọ́ ọmọ ní sọ́ọ̀bù ẹni tó mọ̀ ní sọ́ọ̀bù mọ̀ á kà á fẹ́ bà mọ̀ ni. pépà ò fẹ́ sà. a ò kì í ṣe káì policeman làwọn. ẹ kí n tẹ̀wé pẹ̀lú ọlọ́pàá. Mr Man respect yourself. kí ni mo ṣe gbogbo àwọn páàsì mẹ́sì gbogbo wọn pátá ló máa bá ṣe wọn. wọn ò ní sọ pépà. yóò ti sanwó pépà. Mr. Okoyemi. Sá. Ǹjẹ́ ẹ̀yin sọ fún mi nǹkan tí ẹ mọ̀ nípa ikú òkú tí a ti pa? Ah, ah, ah, ọlọ́pàá ẹ ọlọ́pàá ẹ dàkú níbo náà ti pin tàn ajá ti kàn lè mọ́ mu ẹ bó ní kú kọ́múrẹ́dì àtìkù àtìbá ti kan èmi sẹ́rẹ́ mi tẹ́wọ̀ yìí tí n bá padì ẹ lásán báyìí èmi máa ń sunkún ni kí n tó padì ẹ tẹ́mi gan mọ̀ bá di ẹ̀ dárò pé ah, ikú mẹ́ni rí lọ ká má ti wàá sọ ìyàn ẹlẹ́ran ara bíi tèmi èmi ọmọ kankan pa kú kọ́múrẹ́dì o. fúnra oníkọ ló máa ń fi ẹnu ara ẹ pé ikú mi ò sọ pé wọ́n ló pa mo ní kí ló mọ̀ nípa ikú ẹ̀ ẹ ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ gbà mí kẹ̀. ẹ ẹ dákun ṣé èèyàn máa ń yó kéèyàn máa mọ̀ ni ṣé bí ọ̀dọ̀ mi ni kùn wà èmi tó yẹ pé jẹ́jẹ́ ìjẹ́jẹ́ báyìí ni mo sùn sínú ilé mo jí láàárọ̀ ọjọ́ kejì báyìí ni mo gbọ́ pé ikú ti lá kọ́mírèdì jẹ tèmi gan wò pé ikú yóò mọ̀ sí eré o ọ sì mú ẹni eré lọ lẹ́yìn táwọn aráàlú ń fẹ́ léèyàn gidi ó dùn èmi gan mo sunkúnsunkún wọn ọ̀rẹ́ yẹn n ò tí jẹun láti ìgbà tí mo ti gbọ́ pé ẹ comrade kú. where were you when comrade Kudi-Atiba was killed. Whiskey, whiskey, whiskey. olórin ni Wizkid kí n tiẹ̀ mi ò èmi ò ṣe family ẹ̀ kí n tèmi pẹ̀lú Wizkid. mr pẹ̀lú tí ẹ bá understand nǹkan tí mo ń sọ dáadáa níbo lẹ wà nígbà tí mo pa kudi ọlọ́pàá a ah, ẹ má fi nù mo mọ̀ ọ́ jẹ́ òun náà ní sọ fún yín ilé mo wà èmi sùn ní mo jí láàárọ̀ ọjọ́ kejì mo gbọ́ pé kú pa ẹni rè. Mr. Boyemi sir you know you can fool some people sometimes but you cannot fool all the people all the time. thank you sir you welcome sir ẹ ṣe gan sir mo dúpẹ́ lọ́wọ́ yín sir. Ah! who owns this. mọ̀ ní Jamiu kẹ Jamiu tí mo ṣe bàtà yìí lọ́wọ́ ẹ̀ tí mo sọ fún pé èmi nìkan mo fẹ́ máa bàtà yìí káàkiri nù lóyè ẹ ẹ dákun ìgbà wo ló bẹ̀rẹ̀ náà ṣe bàtà tọ̀dọ̀ yín. eégún àti ro wọlé èèyàn àti ro jáde ẹ dákun bá mi parí òwe. Ah! eégún àti ro tó wọlé òun lè àti ro tó jáde kẹ. Your sandal was found within the vicinity the incident occurred. explain. Ah, ah, ah, ẹ tún gbà mí torí ọlọ́run bàtà lásán tèmi kí n tèmi pẹ̀lú ọkọ èmi ò sísí àgbẹ̀ ẹ ṣé ọkọ náà tó fi pa náà tó fi pa kọ́mírèdì ni àbí kí n gbogbo eléyìí báyìí. you keep quiet mr akọyẹmi. sá ikú tí mo bá yín sọtọ ni wọn àríbàtà yín ní ibi tí wọ́n ti gba comrade Kuti àti bá ibẹ̀ gangan wọn láti bá bàtà yìí kí ló ah. Ah iṣẹ́ ayé ni sẹ́ẹ̀rí ọlọ́run ní mú yín o ọlọ́run ní fọ̀rọ̀ ọlọ́rọ̀ kó fi fọ́ yín létí o sẹ́ẹ̀rí ẹ ó ti yé mi ọ̀rọ̀ yín sẹ́ẹ̀ yé mi ni sẹ́ẹ̀rí nǹkan tí mo rántí ni pé. kútí àtibá a suspect. Mo rí ilẹ̀dùn, mo rókúta fi ṣe. mo rí iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ńlanu ògiri ńlanu mo rí ilẹ̀ jìn mo rókúta fi ṣe mo rí iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ńlanu ògiri yírọ̀ tẹ̀ ń yí ọ̀rọ̀ kò lè yọ yín lórí ìtẹ́kù sí o. ìmọ̀ kankan pa ẹ̀ sẹ́ ẹ̀ ìmọ̀ kankan pa ẹ̀ àtàwọn àtàwọn. gọ́ọ̀mì johnson sir ìwé ló gbọ́ ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún ẹ I told you not to bring this man in for interrogation. Johnson. ẹni tó ń wọ yóò lè lọ́wọ́ ní ikú ọba ní kùtì àtìgbà. ah ẹ ṣe wọn. so release him. but sir. no but I said release him. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni. sir ẹjọ́ ẹ má bínú sí wa iṣẹ́ tiẹ̀ ló ń ṣe. ẹ àmọ́ wọ́n ti wá ṣe kọjá yìí náà a ṣe mọ̀ pé èmi náà kése pé bóyá ìmọ̀fin ó yẹ kí n gbé wọn lọ ilé ẹjọ́ ni ìgbé wọn bà mí ló kọjá. ọ̀gbẹ́ni Ọpẹ́yẹmí ẹ ṣe ń bínú náà nìyẹn. ìbínú mi kàn fẹ́ le díẹ̀ ni. ẹ bẹ́ẹ̀ ṣe ń le ju ẹ ń bínú. ìbínú. ọ̀gbẹ́ni Ọpẹ́yẹmí kẹlẹ bínú mọ́ ó mi kì í ṣe yín lálejò kí ni kan. Ah! ẹ̀yin kankan ní asikari tó mòje ìgò. tí ẹ bá fẹ́ mu tí irú ọtí wo ló máa wọn ike mu. sẹ́ẹ̀rí kò sí ọtí táwa yìí è mu gbogbo ọtí mímu ni lọ́dọ̀ ọtí wa gbogbo ejò jíjẹ ni ẹ wọ ọ̀gá ọlọ́pàá ẹ má jẹ́ náà yín lówó púpọ̀ torí tí n bá ní kí n mọ̀ mú kínní lọ tí ó fi pé tẹ́ bá fún mi ní twenty eight bottle mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mímu ni ẹ bá mi wá see your life. Mr. Ọpẹ́yẹmí ọtí wo náà tún pè ní see your life. Ah, ẹ ẹ ti ẹ gáàsì ah, ògógóró ni hmm. eh, ògógóró ni jẹ́bẹ̀ sẹ́rí èmi tẹ̀ ń wò yìí èmi ló yẹ kán fi ṣe baálẹ̀ àwọn ológógóró sẹ́rí tí bá ní kí n mọ kà tẹ́ bá ń gbọ́ sọ́ọ̀tẹ́rí bẹ́ńtẹ́ńlẹ́ àná fóná ga o àwa ni àwa náà kọ́ bá ń fi sí ìlàjì ìlàrin pọ́ńkìrìyọ̀nù so ah, ó pà lóríṣiríṣi. <laughs> Ah, ọ̀gbẹ́ni ọpẹ́yẹmí ṣé ògógóró lẹ fún lóríkì tó pọ̀ tó bẹ́ẹ̀. àbẹ̀mọ̀ ah, àbẹ̀mọ̀ gbọ́ police station àbẹ̀mọ̀ gbọ́ ọ̀gá ọlọ́pàá mélòó ni mo ti sọ nínú ọtí mo ṣe bẹ̀rẹ̀ ẹ́ nì èmi tó yẹ pé tí n bá jòkó ní ọtí báyìí tẹ́ bá gbọ́ wọ́n máa sọ pé bàbá máa mú ọtí ìpàgò ọpẹ máa mú ọtí ìpàgò bàbá máa mú ọtí ìpàgò ọpẹ máa mú ọlọ ẹtì ẹtì bọtí yòó ẹ̀yin méjèèjì torí tẹ̀bá mọ tí ẹ tẹ̀lé mi jáde rí tí èmi ń kọrin bó lẹ ṣe mọ̀ pé irú orin tẹ́ gbèsè nù ẹ ti yó ẹ ti yó ẹ ti yó. wà láìtàláì mo fọlọ́ ń búra èmi ò yó àmọ́ mo mú dá yín lójú pé ebi ọ̀pá mi. ṣé ẹ mọ nǹkan hmm? ìwọ ni òyò hmm. òun náà kẹ̀kọ́ tí ì inú ẹ̀mí dùn láti jọ mu I am very proud to be a drunkard ọlọ́tí kì í ṣe ẹ̀ ọlọ́tí ò lè ṣe ọlọ́run nítorí pé téèyàn bá mu tí ó tán á sùn ẹni tó dẹ̀ ti sùn nǹkan kò lè dẹ́ṣẹ̀ téèyàn bá dẹ̀ dẹ́ṣẹ̀ nǹkan ó máa wọ ìjọba ọ̀run ọ̀run rere ló ń lọ ẹ jẹ́ ká mutí ká lọ sọ́run rere. let's go together i want to follow you. ká tiẹ̀ mọ tí lóòótọ́ ni torí pé ṣé láyé táwọn èèyàn ti ṣe báṣabàṣà yìí ẹni tí ó wọ̀run àmọ́ ẹni tí ò ní wọ̀run àmọ́ àwọn olórin tó kọrin pé màsá yóò rí mi o mi ò mẹ̀yàn ọ̀la èmi àìsà yóò rí mi o. ẹ dáadáa yẹ because kò yé ẹni. torí ẹni tó bá ń lé ayé ọlọ́run gbọ́ ayé ò yé ni fi ń lé. ọ̀gbẹ́ni ọpẹ́ nǹkan tóun tún sọ yẹn ò tọrọ ni o ṣẹ́rí ilé ayé ibi kékeré ni ó jẹ́ kí n rántí ẹnìkan wa ah, ikú pa abiri abiri kú ikú pa abìrì abìrì rọrùn. <coughs> Ah, ṣe rí àwọn èèyàn kan àwọn yẹn náà máa torí owó tó pa kùtì ayé le gan. kí ló ń pa yín gbé. ayé wẹ̀ ní ká ayé ní ká ayé burú gan-an lọ ayé ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ṣó rẹ sọ. ọmọ èèyàn lè sẹ́ni àwọn ọmọ èèyàn burú tó bá ti dọ̀rọ̀ olówó ni. Ah! bàbá police station àbí ẹ̀ka yìí. gbogbo ẹ̀ là ń ṣe pọ̀. agùnbánirọ̀ àbí kìtẹ̀ ní sẹ́yìn kankan. gbogbo ẹ̀ náà nà ní. sẹ́ni àwọn èèyàn burú tó bá ti dọ̀rọ̀ olówó dé o. Ah! kùtì kọ́lọ́ fọ́ọ̀rùn kẹ ikú mẹ́ni rẹ lọ ikú mẹ́nire lọ ẹbẹ dí ah! àdúgbò téèyàn bá wà tí wọ́n pọ̀yàn lé táwọn ọmọdé wọ pé ah, ẹni rere o téèyàn ti gbà yìí kọ́lọ̀ má yẹ kéèyàn tẹ́ ń bẹ̀ ẹbẹ dí tẹ́ ẹbẹ dí nì. bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni ọkọ ẹ̀mí ṣé ẹ mọ̀ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti mọ̀ tipẹ́tipẹ́ pé èèyàn burúkú lẹ́bẹ̀ dí máa jẹ́. Ah! èèyàn burúkú èèyàn burúkú gidi sẹ́rí ibi tó yẹ kéèyàn sá fún èèyàn tó láyè yìí béèyàn bá rí mọ́tò tí ń bọ́ báyìí tó sì rí èèyàn kéèyàn dúró de mọ́tò kó sá fún èèyàn ni. irọ́ ni mi gbà mọ́tò náà burú hmm? mọ́tò ló pa rárá mi. ọ̀gbẹ́ni ọgbẹ́ mi ṣe rí eléyìí tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ ọlọ́pàá o hmm. Hmm. nínú mi kankan fúnra mi èmi fúnra mi mọ̀ pé Ẹbẹdì máa lọ́wọ́ nu Kútì Àtìbà. Ẹbẹdì ló pa Kútì. ah ẹbẹ ni ló gbàgbọ́ tí ojú mi báyìí kòrókòrò ojú mi méjèèjì báyìí ó ní mo fi rí i. wọ́n wa wá kú báyìí nísìn aláìsàn lè pa o. ẹ̀bẹ̀ di sá má ṣe lògùn má mọ̀ láàárọ̀ ọjọ́ yẹn tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn èèyàn rí ẹ tó ń sáré kiri tí ò bá ń ṣe pò lẹ́bọ̀ lẹ́rù kí ló dé tó wá láì dí ìbọn ọmọ Ọpẹ́yẹmí tó pàdé. Ọpẹ́yẹmí Ọpẹ́yẹmí ń bá Ọpẹ́yẹmí mo pàdé ẹnìkan nítòótọ́ ọ̀mùtí gidi ni aláti amani, tó bá gbẹrù rẹ̀ pé tán kò sóko tí ìgbéra rẹ̀ yóò lóun balẹ̀ ságbéra pàṣẹpọ̀ gbogbo ẹgbẹ́lẹ́ amẹ́mupọ̀dà oríṣiríṣi ọkọ̀ọ̀rán dandan ní máa ń gbéra rẹ̀ kì í ṣe èèyàn tó gbádùn ṣé rí dọ́nà báyìí èmi gbọ́rọ̀ òbòmọ́ wá ń sáré káàkiri pé kí ni lọ́bí tí ìbọn ti dún o. lónìí lóru gànjọ́ yìí ọ ah, ríra ẹ. ọlọ́dẹ lélẹ̀ àbí ọ̀dẹ. èmi lọ̀dẹ. Ah, ṣe sáfẹ́ ọfẹ́ bá mi jà ni. èmi kí ni. Ah. aláti àmà ọtí mu àti àmà wá fi ń dàdúgbò làmù. ọ̀gá dàdúgbò làmù.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 ti sọ fún ẹ ọ̀rẹ́ níbọdọ sọ fún ẹ pé mi ò fún ẹ ẹ adéwà ẹ lójú. do nothing more than a dead rat. tó o bá ti fẹ́ kí n tú gbogbo nǹkan tó wà láàrin àti tí a ti lọ ṣe sẹ́yìn fún ọkọ ilé alẹ́ mo fẹ́ rí ẹni inú mi báyìí báyìí. ikú tó tẹ̀lé àmì mi àti ẹ was in the past. your wedding will not hold except I give the date bẹ́ẹ̀. omi ìwòlàwà ló kọ́ sí ìgbà omi ìwòlàwà ó fi wù pé o kò lè bà mí láyé jẹ́ kò lọ kọ́dù. ọmọdé bọ̀bọ́ yìí ò mẹ́la ó lóun mẹ́la kátakátá ó ń fi mí ṣeré. I will make sure I show you the stuff I am made of. wo ọ̀rẹ́ kí n sọ fún un ó ń déwájú ó ń di ẹjọ́ ó ń ó di àṣọ. no matter how well you do it zebra lines can never be replaced bí kún ló ni bí tàkùté ni aṣojú èmi àti ẹ. don't kill you there. Uh-uh. Ah, I ah, have to kill you there. exactly right bro. ìwọ. ajé òkúkú nísọ̀ onísọ̀ bòjì. wọ́n ní ìmọ̀tún ìmọ̀jọ ìmọ̀ ẹni nìyí dalẹ́ o a lè fẹ́ra mọ́. ìyá yìí máa burú kẹ. àǹtí mi kì í ṣẹni tó yẹ kó máa gbé láàárín èèyàn. èmi àjànàkú mo mọ̀ kọjá mo rí nǹkan fìrí. owó ìyá wa tẹ́ ẹ jẹ dà. ìyá mi máa ń sá kiri ni ọkàn wọn ò balẹ̀ rárá. ọlá máa fi nílé mi àṣàbí olówó wà lódò yìí ó bá dọ̀là. padà ajá tó bá wọlé ẹkùn yóò fẹ̀jẹ̀. Ah! mo jẹ́ ìyá mi lọ sẹ́wọ̀n látọwọ́ rẹ̀ ẹlẹ́ṣẹ̀ kan nínú láì máa jìyà náà what are you saying. ṣé a rí ẹnikẹ́ni ní ilé ẹjọ́ yìí tó tún ní ẹ̀sùn kan àbí ìkejì láti fi kan madam Ṣubúọlá. àgò rẹ ni ó di adìẹ wọn tán yìí. èmi ni ó lékè yín. ìdájọ́ mi rèé. ògiri lanu sí alágbàwọ̀ bẹ̀lọ́ ebi tí ó pera ara ilé ẹni ló ń ṣe ni. máa Mrs. Uh, Atibo she a lè rí security yìí. security a ah, ní security mọ. Ah, pẹ̀lú gbogbo personality comrade ẹ̀mí ń pè ẹ̀ ní security kankan nulẹ̀. a ah, kúkú ní security tẹ́lẹ̀ àmọ́ ìgbà tó jẹ́ pé ṣe láyé wa wà secured despite the fact we are ní security òun là ṣe ìlú kankan mọ́ ẹ̀mẹ́wàá ni olè máa ń jà wá ń bíbà ọpẹ́lọpẹ́ ẹgbẹ̀dì èyí tó jà wá last tó le gan ni. Ah, ó le gan bí báwo mà. ṣe rí àwọn olè yẹn pọ̀ débi wípé wọ́n pínra wọn sọ́nà méjì àwọn part kan lọ dúró sí end of the street àwọn kan ń wọnú ilé wa bá wa ẹ̀bẹ̀dì ló ń bá wa báwọn tó wà ní end of the street yẹn jà. Ja amúṣẹ́rí ibi tó ti ń bá àwọn yẹn jà àwọn olè tó wà nù ilé wọ́n fojú wa hàn máa bọ̀ <laughs> kódà wọ́n pa security wa kó tó di pé ẹ̀bẹ̀dì ṣẹ̀ṣẹ̀ wá dé ó wá gbà wá lọ́wọ́ wọn àtìgbà yẹn làwọn ò ti lo security mọ́ ẹ̀bẹ̀dì là ń lò ó dẹ̀ help wa. ẹ̀bẹ̀dì ah, ẹ̀bẹ̀dì ah, I am sorry can you tell us what you know about ẹ̀bẹ̀dì. well. Ebedi is a life protector. He's a very strong man, very agile, and a good man. Ma, can you tell us the relationship between Ebedi and your late husband? Well, they had a very cordial relationship. They were very intimate, very close. Does he come for any financial assistance from your late husband sometimes? Mm, none that I know of. To be sincere with you, Emedi is not a rich man, but he's very contented. He doesn't beg for stuff. No. I know my husband gives him something sometimes. He's always grateful for that and very appreciative. He doesn't beg for anything. I can't remember him begging, no. <sighs> okay. Thanks for your assistance all the time, Ma. And I promise you, we'll get back to you very soon. It's okay, Inspector. Thank you. Sir, I know killed my father. <gasps> Murewa. What? You know who killed your father? Yes. <sighs> Then who? Please tell me. Who killed my him? My daddy's brother. <gasps> <gasps> your daddy's driver. ìwọ gẹ́gẹ́ bí alágbàwà olóògbé Kútì kí nìkan tó lè sọ fún mi nípa tó nípa ikú wọn. láàárọ̀ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ bí mo ti débi iṣẹ́ láàárọ̀ ọjọ́ yẹn ni wọ́pọ̀ ọ̀gá mi ó dùn mí o àmọ́ mi ìmọ̀ kọ́pàá kú wọn. Hmm. I know nothing about his death. Ó mọ nǹkan kan nípa ikú olóògbé Kuti. Hmm, oh. Kọ́ládé Arúmáṣọ́dún, aago mélòó gangan ló máa ń ṣíwọ́ iṣẹ́? Aago méje. AM or PM? 7 PM. Oh, kò dẹ̀ síjọ́ kankan bóyá ẹ pẹ́ lẹ́nu iṣẹ́ ẹ tètè wọlé tó kọjá iye ṣẹlẹ̀ rí ṣùgbọ́n sọ fún mi kí ni tó ń ṣe ní olóògbé Kútì ní àsìkò tó yẹ kí wọ́n ti lọlé. èmi kọ́. do not lie to me do not look me in the eyes and lie to me. you liar wọ́n rí ẹ ọmọ olóògbé Kútì kékeré rí ẹ. bá ní o. kọ́ládé aromaṣọ́dún. sá sá. kí ni nǹkan tí àgbẹ̀ fẹ́ máa ṣe lókodoro tí àgbẹ̀ bá fẹ́ ju iṣu ẹgbẹ́ wa I am putting it to you wípé ìwọ ni iná tí àwọn alágbàpá lóde ilé comrade Kuti Atiba àwọn àgbàdẹ ní tí iná ò bá kú láwo kó lè gòkè odò kí ló dé ó ti fẹ́ sọ àràbọ̀ ọ̀hún dé ẹ̀kú mọ́ mi lọ́rùn báyìí ìjọ tẹ̀ ń sọ yìí ọ̀gá fúnra rán mi iṣẹ́ o mo sì pẹ́ kí n tó dé bí mo ṣe dé gbọ̀ngàn bẹ ní ikùn mi ti fẹ́ lọ sọ fún wọn bí mo ṣe dé ẹ̀rọ ọ̀nà wọn pé kí n kànlẹ̀kùn mo rántí pé wọ́n sọ fún mi pé táwọn bá ti sùn tàbí táwọn bá ti wọlé kí nǹkan má disturb àwọn mọ́ ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ padà kílẹ̀ bí mi báyẹn gbà mí o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 bàbá ẹ Hey. is a suspect. mo rí ilẹ̀ jìn mo rókúta fi ṣe mo rí iyẹ̀pẹ̀ dúró ògiri ńlá ni ògiri ńlá ni mo rí ilẹ̀ jìn mo rókúta fi ṣe mo ògiri ìlànà ògiri ìlànà. èmi ò lè dúró ká máa dákọ̀ fọmọ ajá. inú ẹjọ́ mo fọlọ́run bàbẹ̀ yín ẹ wo ọ̀dọ̀ ya ṣayọ̀ ni mo ti ń bọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé gbogbo ọjọ́ monday báyìí mi lè ṣe kí n má lọ bá wọn gbálẹ̀ wọn ò dẹ̀ sún lómi ẹ mọ̀ oúnjẹ lọ́ńtà ibẹ̀ yìí náà mọ̀ tẹ mọ̀ ni omi tó dẹ̀ ń lò dẹ̀ kẹ̀rẹ̀ ó máa ń pọ̀ òun ló tún jẹ́ kí n pẹ́ mo ní kí n sáré ṣọ̀rọ̀ ajé díẹ̀ ẹ jọ. ẹ kò rí wàhálà níbẹ̀ o ọ̀rọ̀ lórí àdéhùn lè gbọ́n bí bá lè padà sí rẹ̀ káwọ́ kò dì káàlá káṣọ yẹn sì ta lè gbọ́n máa yọ lílo owó rẹ o máa yọ níbẹ̀ chọ́rọ́chọ́. nínú aṣọ tẹ fẹ́ tún kó fún mi. máa yọ níbẹ̀ o ẹ yọ àmọ́ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó tó ti ìjọsí tẹ yọ o. àdéhùn láàlì gbọ́n wo. kí àyọ lórí àdéhùn jọrọjọ. aláǹgbáwọ bẹ̀ lọ ebi tí ó péra ara ilé ẹni ló ń ṣe ni bíkú ilé ò pani tòde kan lè pani. ògiri lànà aláǹgbá ògiri lànà sí aláǹgbá ń ebi tí ó pera ara ilé ẹni ló ń ṣe ni bíkú ilé ò bá pa ni tòde kan lè. fẹ́ tọrọ kankan lọ́wọ́ yín. mo ń gbọ́. ǹjẹ́ ẹ rántí pé after the death of my father ní ìgbà tí apá kún yín tí mi ò lè tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi mọ́ ìgbà yẹn ni mo lọ di ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ madam ìrètí ọlá daniels ìyá yìí mú mi ó tọ́jú mi ó rán mi lọ sí ilé ìwé ní ilẹ̀ yìí àti ní òkè òkun òní burúkú nìkan mọ́ ni mrs retí ọlọ́lọ́run lò fún wa ọlọ́run á dẹ̀ máa ṣàánú tẹ pé wọ́n tẹ náà máa yọrí sí dáadáa. ǹjẹ́ ó wá yẹ kí irú ẹni bẹ́ẹ̀ béèrè ẹ̀kan lọ́wọ́ mi kí n má lè ṣe fún bí. àá nígbà tó kì ṣàfihàn ṣe lóore ṣó yẹ kó béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kó má ṣe fún wàá ṣe ni. ìdí nìyẹn tí mo fi gbà láti ṣe gbogbo tí ìyá ẹ béèrè lọ́wọ́ mi mo rántí pé ẹni tá a bá ṣe lórí ẹgbẹ̀fà tí kò dúpẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ pagidínà oore gbèje ni bí mo ṣe dé láti ìlú òyìnbó mo lọ sílé ìyá yẹn ìyẹn madam Ìrètíọlá Daniels ipò tí mo bá wọn ó bà mí nínú jẹ́ gidigidi. nǹkan tó ń ṣe mí lágbára gan-an even ọgbẹ́ ọkàn egbò àdáàjìnà ló jẹ́ sínú ọkàn mi ṣebí wọ́n ní tíná bá kú àfẹ́yẹ́ ògbójú tọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ ìrọ́pò wọ́n ní táládì ò bá sí nílé wọ́n lọ́mọ ló ń jogún ẹ̀bùn. omi bí mo ṣe lówó tó tí mo lọ́lá tí mo nípò tí mo ní ẹnu láwùjọ kò máa sẹ́ni tí mo fẹ́ fi ẹ̀yìn sílẹ̀ fún ìwọ́dẹ̀ rèé tí mo fi ẹ́ ṣìkejì ara mi tí gbogbo èèyàn ti rò pé ọmọ mi tó ṣẹ̀yẹ̀ tìlú òyìnbó dé hmm. nígbà wo làkàrà wa ní túnṣepọ̀ báyìí. mọ́mi kí wàá ní ṣíṣe báyìí. ìwọ náà ní ṣíṣe. Can you tell the whole world that I am your biological mother? And I promise I will make you and your real mother so happy for the rest of your lives. Surely she lè me, Mommy, consider it done. Really? Oh, my dear. I promise you that me and you were going to be together. Impossible! Ọwọ́ tó bá ṣẹ́gun sí, òun man máa ń jẹ ọbẹ̀ ẹ̀. Ó kú òdẹ̀ ń jẹ́ ti bàbá tọmọ, kó má làálàá. Bàbá ogún lè bímọ kan, àmọ́ ìyá méjì ò lè bímọ kan. Ṣé nítorí kí Mádàmù Rètíọlá kó lè gbà ẹ́ lọ́wọ́ mi, òun ló ṣe ṣe gbogbo màámi ọ̀rọ̀ yóò tún tá a fariga lé lórí báyìí. ẹ má jẹ́ àfojú olóore wa gúngi o. kó lóore náà má gbójú síbi tí igi wà ó dàbẹ̀ ni pé wọ́n ti kó ọpọlọ ẹ̀ o kò jẹ́ kó mọ nǹkan tó ń ṣe mọ́ wo èmi ò tọrọ orí ọ̀kẹ́dẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba. màámi ah, ah, ẹ ó lè yóò tún tó yẹ kẹ́ fariga lórí náà ṣebí kọ́kàn rí yá yẹn as my mother ni you are still my biological mother you see i will take care of you and all i just want is. ẹ ẹ Kuti ṣé òun tó fẹ́ nìyẹn. kò jù bẹ́ẹ̀ lọ màámi. àṣòótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tán ní ọ̀bẹ tí ò lè kúndì òun náà fi ń bẹ ìṣápá èmi lọ́lọ́run ọlọ́run àgbèjà mi láì tí ì kú mi kẹ́nìkan máa wá sọ pé òun máa gbà ṣe mí ṣe ọlọ́run má jẹ́ ọlọ́run wà. ebi tí ó pera ara ilé ẹni ló ń ṣe ni mami ẹ jẹun ẹ jẹ díẹ̀ sí ẹ jẹ ó ń dàbẹ ni pé ẹ ń rò sọ́kàn pé ẹ ń jẹ ni ẹ ti jẹ ẹ jẹ ẹ jẹ kẹlẹ rínú lóògùn sí. ọkọ mi iṣu tó jiyàn iṣẹ́ làgbà ń ṣe kí àgbàdo tó di ẹ̀kọ iṣẹ́ làgbà ń ṣe lóko o. kí pákí tó di gàárì ẹ jẹ́ ká kí àgbẹ̀ kúṣẹ́ o kọ́mọ tó wá dàgbà kíyàn tọmọtọmọtọmọ kó tó dàgbà níjọ́ aṣẹ́gi lóko káàtà níjọ́ ataṣọ nù níjọ́ ataṣọ ṣòfò káwa tọmọ yẹn títí títí títí kọ́mọ lè jẹ́ èèyàn kọ́mọ òun wá jẹ́yàn tán lóun ọmọ èèyàn Ah, olùwà o. Hmm. màámi ẹ jẹ́ má para yín láìpẹ́ ọjọ́ ọmọ ni ọmọ ni ló pọ̀ láìfa o ọláìfa kú tán kò rọmọ sí lóòótọ́ ló ẹ̀ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin àtọmọ yìí fún mi ṣùgbọ́n ẹ̀ mọ̀ pé ó ṣì wà tẹ̀tẹ̀ ń pòpò abọ́ndè lọ́rùn kálukú àbí tiẹ̀ lábẹ́ aṣọ àgùntàn sunkún àìlẹ́yìn ìmàdùn sunkún àìrí tèfì bò tiẹ̀ ẹ̀ṣin sunkún rẹ sísá ikú náà sunkún etí ẹ̀ tó di ṣe rí òkété bó ṣe jẹ́ babaláwo tó ewúju náà sunkún ẹ̀ nífura nítorí tí ewu bá nífura ni ewu ò ní ká ewu mọ́ ilé lọ́sàn gangan débi pé àwa bá ewu níta gbangba lóde ọ̀sán nínú ẹ̀dá tọ́lọ́ ń dá péjú láyé Àjàó wà nínú wọn olùsáré orí òfurufú O lè sátorí igi kódà ó lè sátorí ilẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo orí ọ̀fẹ́ tọ́nà fún yín òun náà ń sunkún ta pa ẹ̀ tó gùn jù tán ẹ lọ. màámi ṣe bẹ́ẹ̀ yín máa ń pẹ̀lú ọmọ níbi kan kódà kò tí ì kú kí lẹ tí wọ́n fẹ́ kọ́ lọ́n ṣe fún yín. olúwa ò ṣeun olúwa mà ṣeun ọba tí kò ní pani lórí kó má fi rùngbọ̀n rọ́pò. Hmm. Mami, ṣe rí lọ́wọ́ tẹ wáyé ẹ̀yọ̀ kan tẹ ní láti ṣe ẹ̀yẹ kan ṣáà máa jẹun kẹ́ máa sùn ẹ máa lo àwọn oògùn ṣe rí gbogbo nǹkan tó ń bá yín kó sínú ilé yẹn ẹ̀yin lẹ́ni gbogbo ẹ̀ pátá tẹ bá wá ní ìdí mi at any time ẹ̀yin ẹ̀ pè mí tẹ bá pè mí lẹ́ǹkan mo mú dá yín lójú pé màá dá yín lóhùn lẹ́ẹ̀mẹ́ta. Hmm. Olúwaṣẹ́gun bí orúkọ ẹni ọlọ́run ó ṣẹ́gun fún ẹ àmín ọlọ́run á máa pàlà àtàbọ̀ ẹ mọ́ o ò ní rí dààmú àmín wàhálà ò ní jẹ́ tiẹ̀ àmín iwájú iwájú la wà máa lọ. ẹ ẹ màmá ẹ wo ẹ fi àdúrà sílẹ̀ oúnjẹ yín ni kẹjẹ ẹ jẹun yín tán kẹ wá lo àwọn oògùn yín ní kíákíá. ti wá ẹ human rights activists. tó ń jà fún gbogbo ẹ̀tọ́ aráàlú ẹ dẹ̀ mọ̀ èèyàn kan bíi one thousand bíi one million ni ojú tí wọ́n lọ́ọ́ fi ń nu omijé kò lójú gba àwọn opó àwọn ọlọ́ni kó àwọn ẹrù ìwá fún àwọn ìyá wa ẹ ọtí ọtí bẹ́bẹ́ o wọ́n ní ń kó kínní ìfún yín kí n sì sọ fún yín pé gbogbo wọn bá fẹ́ wá pátápátá ẹ̀yin ẹ̀ sọ bẹ́yìn sọ wọ́n ti ń gbọ́ àwọn ọdún máa ṣe gbẹ̀ pátápátápátá ìyá wa òun ni. arákùnrin sórí bó ṣe fi ọwọ́ rẹ̀ kó o gbó nǹkan yìí sílẹ̀ bẹ́ẹ̀ ni kò tún fọwọ́ ara ẹ̀ kó padà sínú mọ́tò kó wá bá mi sọ fún èyí kú ti pè é tí ò bá fẹ́ rí ìjà abiyamọ kó má fi ohunkóhun ránṣẹ́ sẹ́mi mọ́ o nígbà tí mi ò fi èké pinlẹ̀ ọbẹ̀ òun ni ọba mi àṣekàn má pòsù jẹ́kọ́bẹ̀ mi òrùpa náà bá mi sọ fún èyí kú ti pé mi ti kúrò láwọn tó máa ń dáṣà mi ò yọ ebi ò pa mi o oúnjẹ tó wù mí ni mò ń jẹ aṣọ tó wù mí ni mò ń wọ̀ ìgbà tó bá dẹ̀ wù mí ni mò ń sùn wo èyí kú tì ló lọ o ọlọ́run ti folúwa ṣẹ́gun rọ́pò fèmí àwọn yorùbá mà kárí o wọ́n lọ́mọ ò láyọ̀lé ẹni ọmọ sí ló bímọ. àmọ́ ọ̀rọ̀ ń ṣe mí kàyéfì o bàbá èmi tẹ̀ ń wo yìí ọdún keje rèé tí mo ní ṣe pẹ̀lú ọmọwé mi ò dẹ̀ fi ọjọ́ kan báyìí gba àdúrà pé kí n kúrò lọ́dọ̀ wọn nítorí àwọn àǹfààní tí máa ń jẹ lọ́dọ̀ wọn kò sẹ́ni tó máa rí àwọn àǹfààní báyìí tó máa tó máa lóhùn òfin tí lọ́ fi ń ṣe orí fáwọn aráàlú ọlọ́ni kúlẹ̀ wá fún yín tẹ́ fi lẹ́gbàá òye mi. arákùnrin ara àwọn oore tó máa ń rí lára ẹ̀ náà rè tó bá mọ̀ pé ohun tó kó wáyé ló ń jẹ́ lójú máa kó lọ ilé ẹ̀ wá jẹ́ kí ọ̀gá ẹ̀ mọ̀ pé èmi ò gbá lọ́wọ́ ẹ̀. Síkẹ́mi gbogbo bọ́ọ̀ ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ mo ń fi èsì ìlú ògidì gbọ́dọ̀ lù yìí wọ́n sì ní ọlọ́gbọ́n ní yó ọ̀mọ̀ràn ní ìmọ̀ ọ sọ lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ ń kàn mí ní kàyéfì nígbà tó ń pe èyí kùtì èyí kùtì kí ni ìtumọ̀ èyí kùtìkùtì nìkan la mọ̀ nílẹ̀ yìí. bàbá ẹni béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ di ẹ̀ gbọ́ hmm. lóòótọ́ mo ti bọ́ lọ́hùn mi dá má jẹun wípé etí kẹta ò ní gbọ́rọ̀ yìí adéyẹmọ àtìbà ó darọ́ ọ̀run lẹ́nu èyí tí ń ṣe bàbá èyí kùtì ìkúnlẹ̀ kẹta ló tó dúró la fi wá sọ lẹ́yìn kùtì kò sì ju bí ọmọ oṣù mẹ́fà lọ tí bàbá ẹ̀ kú látìgbà náà ni mo ti wá ń já sọ́tún já sósì ni mo ti ń káàkiri bàbá kùtì ló sọ mí di aláàbọ̀ ẹsẹ̀ báyìí nígbà tó wá yẹ kí n máa wá jọrọ rẹ̀ ló wá mọ̀ pé nìkan nìyá wọn bàbá nǹkan tí mo fi ṣẹ́ rèé o torí pé mo jẹ́ kó wá sílé ayé káàtì ẹ̀ wá ní mò ń kiri bí ọwọ́ tàtàbí mò ń gbààrùn ṣó yẹ kó kọ̀ mí níyà kó wá lọ fẹni ẹlẹ́ni ṣèyá ẹ̀. ó dà kò burú ọ̀rọ̀ ni wọ́n náà gbọ́ tó bá wá jẹ́ wípé ìwọ gangan kò fi sírò ara rẹ̀ ẹ́ lórí ọ̀rọ̀ ìbáṣẹlẹ̀ sí ṣé ọ gẹ̀rú oúnjẹ rẹ̀ ó mọ̀ pé oúnjẹ ọ̀hún rèé kò yẹn gbọ́dọ̀ jẹ́. ẹ wò ó bàbá ẹ jẹ́ kó kẹ́rù ẹ̀ ó yá yáyá kó padà sínú mọ́tò yìí. gbé gbé kó máa lọ wọn ni. bó o máa gbé lọ. bó bá gbọ́ yé ó ní bó bá wù ọ́ bọ́ gbé lọ́jọ́ yìí so ẹ̀yin ni ìyá tó ṣe ọlọ́kọ̀ kú tí a ti mọ̀ sí. bẹ́ẹ̀ ni èmi ni mo bí. so lóòótọ́ èyí kú ti tàpá sí ọ̀run rẹ̀ ó dẹ̀ ṣe ènìyàn ṣe ọlọ́run ọba hmm. ẹnìkan là ń ka ìdá fún un ọ̀rẹ́ dà mí mo dọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ di méjì nìyẹn lóòótọ́ mọ́lémọ́lé ni mí ilé tí mo ti mọ tó gún gégé mi ò lè wá sọ pé kó wá wó dànù èmi kọ́ ni mo pẹ èyí kú tì o ẹ wo ẹni tó pa síwájú. Si dorí I don't think we can get to the root of this uh, case before the ultimatum time sir. So what do you think? I think the, the far we go the further it becomes. This is a murder case and it has to be proved beyond every reasonable doubt in the court of law. Sometimes it's more than polygon. I think we have a way out a way out? Yes. Johnson. Yes, sir. If you want something done properly, then do it yourself. If, if this is my house, and I want to keep something where nobody could find it, ibi tó search yẹn. I know sir but we just have to search everywhere. Dele, sir, there's something about this painting. You like it? No. Wọ́n move paint yìí ní gbogbo How? Yes. Shape a wall. Then, no painter to my friend. paint ẹ̀ tó dẹ̀ máa be one. Wait, Dele, come here. Careful, careful. Only oh, by painting here, you know. oh my god. Oh. oh my god. Grab. Grab it on. Where is he now? give kudos to you guys. Because my plans was perfectly executed. In my wildest dream, I have never thought that Kuti Atiba's death could be traced back to me. ẹnikẹ́ni tó bá mọ nǹkan you. Come máa tó no matter how careful a criminal is we always live it. nígbà tí wọ́n tiẹ̀ ti wá fi ẹnu ara ẹ jẹ́wọ́ pé ìwọ ló pa olóògbé comrade Kuti Atiba kí ni díẹ̀ tó fi pa àti pé báwo ló ṣe pa gbogbo. He doesn't deserve to live. lóòótọ́ gbogbo èèyàn pátá ló believe pé comrade Kuti Atiba ní áńgẹ́lì tọ́lọ́run náà wá sáyé tàbí màláìka tọ́lọ́run náà sì tẹ̀rù tọmọ láì mọ̀ wípé ìkookò tó ń gbénú ní igbó tó ń pa ọmọ jẹ ni ẹni tó torí tó fẹ́ jẹ láyé tàbí nǹkan tó fẹ́ jẹ tó tàpá sọ̀rọ̀ ẹ̀ abẹ́yìn mọ̀ wípé áńgẹ́lì tó ẹni tó níyà ò mọ̀ yìí àwa tá à ní ní kẹ́ẹ̀bì èmi tẹ́ ń wò yìí ilé ọmọ aláìníyá ni mo ti wọ́n jù bára mi ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ agbanipa ṣùgbọ́n ní ọjọ́ tí mo pàdé ìyá Kútì Àtìbà ọjọ́ yìí ni ìgbésí ayé mi ti yí padà tí mo fi ṣe agbanipa sílẹ̀ ṣùgbọ́n láti ọjọ́ tí mo ti mọ̀ wípé olóore mi ló bí kọ́mọrin kó tí a ti bá ọjọ́ yẹn ni mo ti pinnu láti kọ ẹ̀yà. ọlọ́run ti ṣe ẹ̀dílé mu o ṣó yẹ ẹ̀sìn ẹ̀dílé mu kìtìkìtì ni because ẹ̀ máa ké mu ẹ̀ ó máa tó kàn wọ́n náà ó máa tó kàn wọ́n náà lórí sáà ó máa tó kàn wọ́n dà kéèké ókè ọ̀dà ókè. adáàdì tó fún mi n kò wá lè wá nà. jọ̀wọ́ màá màá gẹ́ bàtí ẹ. ẹ lẹ. ẹ ra ma ẹ lẹ ma ẹ ra ma. n kò lè ń lọ ẹ̀dá gbọ́dọ̀ pé ẹ máa jáde fún mi. Ah, má bínú èmi kò ti gbìyànjú gbogbo effort mi láti lè make sure mo ṣàlàyé fún yín pé ńgbà tí mo ti gba eh, ìsinmi ọlọ́dọọdún tàbí àgbà yẹn annual leave wa pé kí n tiẹ̀ lè get in touch pẹ̀lú yín pé ńgbà tí ìyá yóò sí nílé o àtàwọn ọmọ pé kémi fúnra mi náà kémi náà lọ join wọn lọ́hùn kájọ gbádùn holiday yìí but ńgbà tí mo wò yín tí mi ò bá tí n bá ti ń lọ yìí ní ṣe ń lọ yìí màá gbá yín láago láti lè jẹ́ kẹ́ mọ̀ pé èmi náà ò sí ní ilé ṣẹ̀gẹ́ mi wà kẹ́lẹ́ bá a dilé mu fún wa. òbúrò dà bẹ́ẹ̀. ẹ ṣe mọ. ẹ wàá mọ nǹkan tó wá ṣẹlẹ̀ ẹ bá mi sọ fún ìyá tó fún mi pé mo ti mí ìsẹ̀ kẹ wá bá mi kí tó fún mi kẹ kí Démọ́lá kẹ wá sọ fún ìyá tó fún mi pé tẹ bá ti ń bọ̀ kó máa bá yín bọ̀ ni o a ti mí ìsẹ̀ o dẹ̀yìn tó bá dẹ̀ ti ń bọ̀ kó bá wa ra nǹkan bọ̀ o ẹ bá mi sọ bẹ́ẹ̀ fún safe journey sir ẹ bá mi kí gbogbo wọn o mo rókúta fi ṣe mo rí iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà ògiri ìlànà mo rí ilẹ̀ jìn mo rókúta fi ṣe mo rí iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà ògiri ìlànà. bọ́sà yẹn jù. ṣé àdúrà ni kí ọkọ madam ṣùgbọ́n ọ̀nà lè. ṣe bóun ló ní ilé rẹ̀ àrà ó bá dẹ̀ wọ nílé láàfin ilé rẹ̀ dá. wọ́n ní kò sí bó ṣe ní òkò rí aáyán máa ń dọ́kú ni ẹ̀ máa ń dọ́kú ni. gbọ́ aago mélòó mo wọlé lánàá. ó dàgbà tẹ wọlé àwọn òkú sí ṣọ́ọ̀kù sórí paanu. ẹ sà ẹ sà ẹ ń dé sà kí ló sùn kí ló rí. ó ti dé o ẹ gbà mí o. kò tí ẹ wá sábà ní sẹ́yìn mọ́. ẹ eh, ogójì mi ní sùn. ẹ ẹ yìnbọn. gbogbogbò fi bàbá yìí lẹ blestation ló dà lábẹ blestation. ẹ lè pe mi bàbá yóò sọ ìtààmú ìjùmọ̀ kọ́mọ̀ ní kankan gbàjọ. ìjọ pẹ ìjọ pẹ. ìjọ pọ. ó ń rè é. bẹ́ẹ̀ bá ṣe lò sí ni. oníyàwó wọn ti lórí wọn. ẹ̀wọ̀n náà lórí ọkọ rẹ̀. ọlọ́run tẹ̀lé irọ́ ni ọkọ̀ rí olóríire kankan tó fẹ́ lò ní. ẹ wo dáàdi ju ti ẹ wọ ó sì kó gbé tiẹ̀ mi lọ. ẹ aláṣẹ mò ń bà wẹ́lẹ́wẹ́lẹ́ yìí o. ẹran tán kó náà bẹ wọn fẹẹ fi ṣe nǹkan míì láìpẹ́ fẹẹ fi rúbọ. ṣé brace community ẹ ò ṣiṣẹ́ mọ́ ni àbí bẹ́sì kan comedy ẹ ti wọ. fún ọ̀dẹ for the last time pé kò fọkọ mi sílẹ̀. mọ̀pọ́ ló sì máa mọ nọ́mbà ọkọ̀ olówó mọ́ dá àmọ́ bàjẹ́. tí mọ́tò yóò bá gbé bọ́dì sọ́mọ́ kí wọ́n ò gbọ́pọ́ lọ ó ti pè é. ó ti pè é. kí ni mo dọ̀. bísí aláǹgbá wọ bẹ̀lọ́ ebi tí ó pera ara ilé ẹni ló ń ṣe ni ikú ilé ò bá pani tòde kan ò lè pani ògiri lànà aláǹgbá ń bọ̀ ògiri lànà sí aláǹgbá wọ bẹ̀lọ́ ebi tí ó pera ara ilé ẹni ló ń ṣe ni.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 mo rí ilẹ̀dẹ̀ mo rókúta fi ṣe mo rí iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà ògiri ìlànà mo rí ilẹ̀dẹ̀ mo rókúta fi ṣe mo rí iyẹ̀pẹ̀ mo gbógiri dúró ògiri ìlànà. ah. ah, ah. Alhamdulillah